ọwọ́ tẹ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn méjìlá nínú ọgbà fásitì Èkìtì kò dín lọ́mọ ẹgbẹ́ òkùnkùn méjìlá tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ nínú ọgbà fásitì ìpínlẹ̀ Èkìtì tó wà ní agbègbè Ìwòròkò nílùú Adó Èkìtì orúkọ àwọn afurasí tọ́wọ́ tẹ̀ ń ní Àlàbá Tẹ́níọlá Àjàyí Táíwò Isaac Ọlásùnkànmí Adélọ́wọ̀ Julius Àjíbọ́lá Rilwan Tèmítọ́pẹ́ Emmanuel lawal sheffield david temitope ayobami idris ebenezer ọlágúnjú balógun moyọ̀sọ́rẹ̀ àti ọmọtara adébáyọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni dáre ògúndáre ṣàlàyé fáwọn oníròyìn lásìkò tó ń ṣàfihàn àwọn afurasí ọ̀hún ní olú iléeṣẹ́ wọn tó wà ládó èkìtì pé akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ èkìtì ní gbogbo àwọn tọ́wọ́ tẹ̀ ọ̀hún níbi ìpàdé tí wọ́n ti ń fún àwọn ọmọ ẹgbẹ́ wọn kan ní ìwé ẹ̀rí tí wọ́n sì tún ń gba àwọn mìíràn wọlé ni wọ́n ti kó gbogbo wọn ó ní ìwádìí àwọn fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tí wọ́n ń pè ní buccaneer tí ọjọ́ sì ti pẹ́ tí wọ́n ti ń da omi àlàáfíà fásitì náà rú kí ọwọ́ tó padà tẹ̀ wọ́n ní àwọn èèyàn náà lára àwọn ohun tó ní wọ́n bá níkàáwọ́ wọn ní fìlà mẹ́rin àtàwọn ẹ̀wù tí wọ́n kọ orúkọ ẹgbẹ́ wọn sí aṣọ ìléwọ́ ọbẹ̀ àti oògùn abẹnugọ̀ngọ̀ lóríṣìíríṣìí Ògúndàrẹ ni gbogbo àwọn tọwọ́ tẹ̀ náà làwọn yóò fojú wọn ba ilé-ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Olùṣeyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.